Àròjinlẹ̀ òwe Yorùbá. Mo kí wa kú ilé nítorí pé mi fẹ́ di ewúrẹ́ jẹléjẹlé bẹ́ẹ̀ sì ni mi ò fẹ́ di àgùntàn jẹmọ̀jẹmọ̀ mi ò sì fẹ́ di aláàmù tí ń rìn lẹ́bàá ògiri. Lọ́sẹ̀ yìí òwe mẹ́ta náà ni mo tún mú wá fún wa o bí ẹ ti mọ̀ wípé mẹ́ta là á tà á mẹ́ta là á rà mẹ́ta báyìí sì nígbà ẹ̀dá láyé tá a wá yìí nítorí àkókò wa òwe àkọ́kọ́ tí mo kọ́kọ́ mú ọ fún wa ní ọ̀sẹ̀ yìí a máa wí pé bíntín lèkùrọ́ àmọ́ apá ọ̀bẹ ò ka òun lòwe àkọ́kọ́ òwe ẹlẹ́ẹ̀kejì a máa wí pé kò sí bá a ṣe fẹ́ ṣe bòlò tí ò ní rùgbẹ́ bẹ́ẹ̀ ni ìkẹta a máa wí pé kíkàn kíkàn báyìí ló ń kan ni kò sẹ́ni tó bímọ rẹ̀ tí ń sọ ní baálé ilé kẹ́ má bàa gbàgbé ẹ̀jẹ̀ ń sáré rán wa létí èkíní wípé bíntín ni èkùrọ́ apá ọ̀bẹ òka òun lòwe àkọ́kọ́ òwe èkejì wípé kò sí bá a ṣe fẹ́ ṣe bòlò tí ò ní rúgbẹ́ bẹ́ẹ̀ ni. ẹ̀ta wípé kíkàn báyìí ní kọni kò sẹ́ni tó bímọ rẹ̀ tí ń sọ ní baálé ilé àwọn òwe mẹ́tẹ̀ẹ̀ta tí mo mú wá fún wa ní ọ̀sẹ̀ yìí rèé tí mo fẹ́ ká rò ó ní àròjinlẹ̀ láti lè máa gbé àṣà wa lárugẹ kó tó di pé wọ́n máa lọ lọ́sẹ̀ yìí ẹ má jẹ́ gbàgbé o orúkọ mi ni arákùnrin Oyèwọ̀lú Zaccheaus tí gbogbo yín mọ̀ sí Cfrodram a sì ń fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ ti ń bá wa tà tẹ́ ti ń bá wa ná lórí ẹ̀rọ alátagbà ti ìtàkùn àgbáyé yìí à ń rọ́wọ́ yín o àsọ wípé ẹ ṣe ẹ má gbàgbé o láti tẹ aago ìyìn tó yẹ kẹ́ẹ̀tẹ̀ ká lè máa fi tó yín létí ohun gbogbo tí a bá ti ń ṣe títí di ọ̀sẹ̀ tó ń bọ̀ mo sọ wípé àlàáfíà ọlọ́run nínú ayé yín kò ní di fíafíà ó dàbọ̀. Àròjinlẹ̀ òwe Yorùbá.